ibo ló wá ń lọ báyìí. dáàdì máa ti máa dúró dé mi. rọ àgbà yóò ìsọfún lọlé náà wọn fún mi ní ìsẹ̀lẹ̀. dáàdì máa ti ní ìsẹ̀lẹ̀ bó látàárọ̀ dáàdì máa ti máa dúró náà. má sọ. hello. ẹ. No. Oh, okay. Yeah, eh, mo ń bọ̀. All right. Are you okay? Uh, no, no, kò sí nǹkan kan.

Good evening, Daddy. Where are you coming from? Odo Buluwati Tiwi, sir. Buluwati what? Buluwati Tiwi. ó tó ẹ̀ẹ̀mélòó ni mo ti sọ fún ẹ pé mi fẹ́ rí ìwà àti ìbolúwa àti wúyẹ. answer what I'm asking you. ó tó ẹ̀ẹ̀mélòó ni mo ti sọ pé I don't want to see you with that boy again. but daddy I love him. ìwọ sọ pé o love him ìjọ wo ló mọ̀ rí ná ọmọ yẹn rí kò tí ju ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì lọ ìwọ ló lọ́ọ̀bẹ òun ló fẹ́fẹ́ kí ló mọ̀ sá ń pè mí lọ. daddy he's not how far he's not well. All right bí kún ló lóko ni bí kàkùtẹ̀ ni jẹ́ kí n tún rí ẹ̀ ìgbà yẹn ló máa tó mọ̀ wípé èmi ni mo bí ẹ̀ and o dẹ̀ ní òkè mi lẹ́yìn ọ̀run. dádì dádì nǹkan tí mo was serious, believe me. No, no. Uh, Ṣúrì, àgbàlagbà ni dáàdì. Nǹkan tán bá jókòó tán rí. Àwa fẹ́ pé ọ̀dọ́ ni wá. Tá a bá dúró gan, a lè má rí nǹkan tán rí lórí ìjókòó. So n bá gbà nímọ̀ràn pé kó gbìyànjú kó jẹ́ ká gbọ́ nǹkan tí dáàdì ń sọ. Terry, but wedding wa ò ní pẹ́ dé náà. Mo You see, for now we're still cutting, okay? So, jẹ́ ká ṣe take time. Kò má and nǹkan jù. Terry, bóyá dáadáa ni ẹ, o nice. Ṣèwà, you're nice too. aside that, I mean, oh, we're very, very loving and caring. Ṣorí, me bá sọ pé daddy, ko be dádì kó bẹ̀ cause àti ṣẹ̀ okay uh, eh, i need ìyọnu wọn sí nǹkan tá a fẹ́ ṣe yìí kó ba lè ṣeé ṣe okay. ó mà ṣe o. ọ̀rọ̀ ìfẹ́. Ah! bólúwa ti wí òun yẹ pa mí lẹ́rìn ṣé nítorí bàbá kan sọ fún ẹ pé kó má fẹ́ ọmọ òun ló wá fi ń ṣe bí ẹni tó ní malaria tó ń ronú. sọ̀rọ̀ yóò tó ronú. kí ló ń rò kò sọ̀rọ̀ kankan kò ní pé kó máa ronú wọ́gbọ́n fúnra ẹ ti sọ̀rọ̀ tán ó ló nífẹ̀ẹ́ ọmọdé ọmọ náà dẹ̀ nífẹ̀ẹ́ the next thing tó máa ṣe ni pé wàá gbé ọmọ yẹn kúrò lẹ́gbẹ̀ẹ́ dáàdì ẹ̀ wàá dẹ̀ fún lóyún ṣòro tó bá ti fún ọmọ yẹn lóyún bàbá yẹn kò ní ní any other choice than to accept you. rọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu ẹ̀yìn mo ń sọ fún ẹ ọmọ yẹn nífẹ̀ẹ́ mi Papa, ẹ̀ ló kàn ń láti jẹ́ ìdìnà wa that's all. bolúwa ti wí ó kàn ń pé ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ni ṣó mọ̀ pé ìfẹ́ bí ò bá pákéjì ìfẹ́ ìfẹ́ á pákéjì ẹ̀ ìfẹ́ dàbí atẹ́gùn ni tó bá dìmú dáadọ́ máa fẹ́ dànù ṣòrí bọ́mọ iṣẹ́ nípọ́mọ ẹ nífẹ̀ẹ́ tó ń sìn ṣùgbọ́n kò ní take that there ni anything láti change mind ọmọ yẹn wàá kọ́ ìpò ní ti dáadẹ́ máa ṣe influence ẹ̀ báyìí gbogbo ìfẹ́ tí wọ́n nípọ́mọ ẹ ní fún ẹ á kọ́ fade ni nǹkan tẹ́mi sọ fún ẹ ní kò yá ṣe o the best thing ọ̀rẹ́ mi ló jẹ́ wá wò kó máa fi fún ọmọ yẹn lóyún kó fún lóyún well tó bá dẹ̀ believe pé ìmọ̀ràn tí mò ń fẹ́ wọn wà pa kò lè tẹ́fẹ̀ẹ́ inú ẹ̀ the problem tẹ́fẹ̀ẹ́ inú ẹ̀. ọ̀rọ̀ ìfẹ́ kò jẹ́ mọ̀ wípé gbogbo ìgbà tí mo bá rí ẹ báyìí ni mo máa ń rántí ìyá ẹ. Daddy, there you go again. Call on fún mi kẹ́wọ̀n. Àmì àmì ẹ̀ in actual fact ohun tí mò ń try láti sọ ni wípé ìfẹ́ méjì ni mo ní sí ẹ. Ìfẹ́ méjì lọ́nà o. Ṣé sórí ìfẹ́ tí mo ní sí ìyá ẹ mo ti transfer ẹ fún ẹ ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ òun ni ìfẹ́ bàbá sọmọ. <laughs> ṣe ti wáyé ẹ̀ ń sìn bí o ṣe ń wò yìí ìwọ nìkan lẹni tí mo ní ní gbogbo ayé ìgbáyé ṣe tóbi tó yìí mi ò ní ẹnìkan yàtọ̀ sí wọ ìdí nìyẹn tó fi jẹ́ wípé ohunkóhun tó bá fẹ́ ṣẹlẹ̀ ní láburú sí ìwọ eh, ó bẹ́tà kó yá ṣẹlẹ̀ sí mi eh, torí kí wọ́n lè gbẹ̀yìn kó tẹ́yìn ṣe now to the main business last time èmi àti ẹ ní disagreement lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ tó lórí tó fẹ́ fẹ́ yìí mo fẹ́ kó mú kankan dání léni kì í ṣe wípé eh, mo ní kankan against ọmọkùnrin yẹn no no no no not even status olówó olówó kọ́ lówó fà á torí èmi pàápàá àtàpàtà dìde ni mi èmi àti ìyá ẹ lájọ kọ́mọlùbọ́ lájọ ṣe wàhálà lọ́tún lọ́sì débi tí adé yìí ìyẹn túmọ̀ sí gbogbo ohun tí òun kò máa rí kó jọ mèremère lójú ẹ yìí èmi àti ìyá ẹ lájọ ṣe wàhálà ẹ. bùtẹ́ eh, ní tilẹ̀ ń tọ́lọ́hún mi ò ní hundred percent trust lórí ọmọkùnrin yẹn àmọ́ kí ni mo dẹ̀ fẹ́ ṣe sí nígbà tí wọ́n fi ní àfilá òun náà ni ó fẹ́ fẹ́ ní ní nǹkan tèmi lè ṣe sí tí a bá bẹ ọlọ́run lọ́wẹ̀ ó dá mi lójú pé a jẹ́ wa lórí ọ̀rọ̀ ẹ̀ hmm, ìyẹn wá túmọ̀ sí wípé henceforth ìwọ àti ẹ lè continue ìfẹ́ yín now èmi máa travel lọ sábùjá bó ṣe mọ̀ tí bá wá dé ní next week wàá wá mu wá fún official presentation i mean proper introduction ìyẹn wá fún mi náà láǹfààní láti lè mọ ẹyẹ tó ṣú torí àwọn òbí ẹ ọ important àwọn in-law yẹn gan-an náà fẹ́ important jù. Thank you, Daddy. I can't believe you, I love you. Love you too, my daughter. Eh, ìdùnnú ẹ ló jẹ mí lógún. So you are happy? Yes, I'm happy. Thank you, Daddy. It's all right. Báwo ni? Káàbọ̀. What of yours? Well, actually, àwọn stress yẹn ti pọ̀ jù. Hmm. Ó wà bẹ́ẹ̀ ti gan stress mi gan? But right now, èyí tó ń ṣe mí sí ni pé ebi kan pa mí kan pa mí gan. Hmm. Kí ló ṣe tí mo lè jẹ? Sí. Létí báwo? ṣebí mi náà ṣètò láti ọ́fíìsì ṣe oúnjẹ wọ́n máa lẹ́ni tó fẹ́ pa ọ́ nígbà tẹ́mi ń bọ́ tí mo mọ̀ pé bí ń pa mí mo ti stop ní ìtì múra nǹkan tí máa jẹ mo délé mo jẹun mo jókòó ìgbà ìwọ ò rí ìtì ìgbà tó ń bọ̀ lábẹ́ pé ọ̀ya mo ti close àbí mo ti close. ẹ kò ń ṣe pé mo rí ìtì ìwọ náà mọ̀ pé mo prefer oúnjẹ tó máa ṣe ju ti ìtì lọ. ìwọ náà lọ́wọ́ owó òdù ẹ̀wọ́ ní kíchìn kò sí ilé ẹ wò tó bá dé láìkẹ eh, kí ni rice tí mo jẹ kó wà ní kitchen ọbẹ̀ kó wà ní freezer ó ti wà bẹ́ẹ̀ fún bíi bíi three to four weeks o lè fi jẹ rice yẹn then option three o lè jẹ gàrí. wàhálà ṣọlẹ pé mo ní program tí mo wò ti miss gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí i ah wọn kọ àwọn máa jẹun nígbà tó máa jẹun òṣèré. Annie, baby. Annie. Daddy, I'm coming. I'm set to go. Full angle. Ah, just Text message here. A message. Yes, um, a meeting on you. I'll miss you, Daddy. I am missing you already. <laughs> Eh, bí mo ṣe sọ fún ẹ ọ̀túnla ni màdé. alright daddy ẹ má worry kẹ́ tó dé màá ti bá yín ṣe favourite food yín sílẹ̀. That's why I love you. I love you too, daddy. Ibi ilé kan ti wà nbẹ. Bẹ́ẹ̀. Ọ̀ya ajá mi lé adé padà gbé mọ́tò wá sí. All right, daddy. You okay? Have a safe trip. All right, babe. daddy ṣé ìgbàgbé pé máa lálejò tẹ bá dé. àà mo ṣe lè gbàgbé yẹn tí mo bá gbàgbé yẹn mo ti gbàgbé ìwọ nìyẹn náà. Ah, please. Cavolo. Isso. Fine. Isso não sei como. Não me sei não. Chama. Eu que fico com como disse meu pai. Que vai desse mesmo? Isso. Se eu não me deu. Me deu um. Não gosto de moderar. Não gosto de moderar. where I love you. Hello? Ẹni ayọ̀ ló You sọ̀rọ̀. Ẹ́ níbo? Bẹ́ẹ̀ni mi l'accident. Tí mo ní bẹ́ẹ̀ni l'accident. Bẹ́ẹ̀ni mi l'accident. kó natural káwọn èèyàn sunkún fún gbọ́ mi so mo ṣe ń sunkún fún dáàdì ẹ̀ yóò natural but má fi ṣẹlẹ̀ iléṣẹ́ o ó ti ń pọ̀ jù for days náà ló ti ń sunkún náà sọ fún mi gbogbo ẹkún tó ti ń sun ṣé dáàdì ẹ̀ ti padà wá ni wọ́n dé má ṣẹlẹ̀ iléṣẹ́ please for your own good okay wo pàdé mi wọ́n gan máa bá sọ̀rọ̀ ṣòro máa try kó restrict movement ẹ̀. Eh as a matter of fact jẹ́ kó wà nù yàrá má lè kí anybody marry o ti get because most of the people tó ń wọ ibi tó nípa àwọn amọ̀ pẹ̀lú yẹn console My point is lómi ò mọ̀rọ̀ sọ ọlẹ́dẹ̀ bí ń sìn in the line of trying to impress her Once I nǹkan out to my máa mú rántí dádì ẹ̀ òun ló ń jẹ́ kó máa get just please wàá control ọ̀nà tó ń wọ bí ni má jẹ́ kọ́ anybody to buy fẹ́ rí kó jókòó síbi tí wọn ò bá I'm a bá sún ní náà àmọ́ lọ́lé ẹ̀ understand nǹkan tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ please jẹ́ kó máa wà ní yàrá for own good. We'll try and put us um baby. Let's go inside. Thank <laughs> you. 救命！ ohunkóhun tí atẹ́gùn bá dá lára ó bá ọjọ́ mi lára mu ní àìlọ́gbìn. Oh, oh, ah, my mm, show. má ṣe o. ọ̀rọ̀ ìfẹ́. inú mi máa ń dùn ojoojúmọ́ pé ọlọ́run ọba ju bọ́ẹ̀ fún mi i'm so happy. ṣé wọ́n ní ikú ló máa ń yà ẹ́ ṣùgbọ́n kọ́kàn lè bí àyè mi àti ẹ. i love you. i love you too. Tọ́lání. Ah, ibi tá tún ti wá ó yàtọ̀ síra wa so ó máa ní bá ṣe máa try láti máa address issues oníkálukú. Um, another thing is this you see ó máa láti wà diplomatic. okay. sure mi you have to listen to both sides kó tó lè sọ anything. As a good manager, o láti létí ńlá then kò ní ẹnu kékeré. kí n létí ńlá àtẹnu kékeré bọ etí mi ò tóbi náà. i'm just being idiomatic. right. bá ti sọ pé kò ní etí ńlá ó túmọ̀ sí pé kó o máa tẹ́tí sílẹ̀ kó máa gbọ́ gbogbo ìṣòro táwọn òṣìṣẹ́ bá gbé wá sí iwájú ẹ̀ kò ń ṣe pé eléyìí bá fẹ́ sọ̀rọ̀ ìwọ náà fẹ́ sọ̀rọ̀ ní gbogbo ìgbà kó máa tẹ́tí sí ohunkóhun tó bá gbé wá síwájú ẹ̀ dáadáa gidi gan ni then ẹnu kékeré tó wà mẹ́rin ni pé o kàn ní gbọ́ nǹkan kékeré kan kó ti bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ ìyẹn máa fàrífín so o máa you always try to be on the fence. wow you are a genius. and then um, you know kìnìtì kàmbẹ̀ dà pé o lo money meeting on monday. yeah board I meeting. Think, yeah I think you should give it a week extension. why. a gbẹ̀ láyè láti lè ṣe àgbéyẹ̀wò gbogbo ohunkóhun tó máa ṣe ní. Uh, meeting tẹ́ ṣe yẹn you know bíi pé nǹkan tá a fẹ́ ṣe rèé o ìgbà tá a máa ṣe rèé o iye tó máa ná rèé o eh, àwọn nǹkan tó bá tún fẹ́ wádìí wà á lè ráyè dáadáa láti fi wádìí dáadáa because wọn tó bá dé meeting àwọn míì wọn máa fẹ́ gbé ẹ lẹ́sẹ̀ yẹ̀ wò kán wò bóyá o mọ̀ nǹkan tó ń ṣe you understand they want to size you up so tó bá ti lè ṣe àgbéyẹ̀wò yìí á fún ẹ ní àyè láti lè dáhùn gbogbo béèrè wà ní ohun tó máa sọ sí gbogbo ohunkóhun tó fẹ́ bí ẹ́ you get it so wọn ò ní ọkàn níwò ẹ bíi pé ẹni tí ò mọ tó ń ṣe ó kàn nítorí pé manage company bàbá ẹ wá fẹ́ máa fẹ́ máa bùgà lé wọn lórí. thanks a lot. kí ló ń dúpẹ́ lọ́wọ́ mi fún wa ń dúpẹ́ ara ẹni náà. ẹ mò ń bọ̀ jẹ́ ìzara mi dúpẹ́ ara ẹni náà. ó mà ṣe o. ọ̀rọ̀ ìfẹ́. ọlọ́run ọba mo máa dúpẹ́ o olúwa ti rí àlàdé ah if i come to this world hundred times i want to be your wife oh i'm so lucky this guy is so handsome so intelligent ah ọlọ́run ṣe wow. bàbá aláìsàn jẹun tó gbòòrò ayé àlàálẹ̀ ìdí kòkó sí kọ̀ọ̀kan. ẹ wo eyín náà bẹ ṣe ń dán náà ọ̀dẹ́ ń fresh abáyé já wa tán. kó tó wà ń bẹ̀ ni pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan màá wá jù sí but mo ò lè máa ṣe àwọn ṣe kéékèèké yẹn. bàbá kí ló wá pọn ẹ máa ṣe yẹn ilẹ̀ ń lọ yìí kò dẹ gbọ́dọ̀ gbéyàn lọ báyìí gbogbo ẹ̀ ló pẹ́ ẹjọ́ o ẹjọ́ o ẹjọ́ o. má wọrí má wọrí. Ah, yeah, big. Ah, èèyàn èèyàn pàtàkì máàmá òyìnbó ajẹ́lẹ̀ kátó kátó kátó bàbò. um anyhow um yeah um àwọn ọ̀rẹ́ mi uh, ìyàwó mi. mama ṣé wàá òkè ẹ dẹ̀ kú ìtọ́jú chairman. ọlọ́run ló ń gbogbo wa. bẹ́ẹ̀ ni ọ̀gbági lábàrá pé ipò ó pọ̀ níjà. Um, um, baby Mario looking thing. Oh. Ẹ̀mọ́ nula. ńlá. <laughs> Ó gbàǹgbà. Bàbá, ọ̀gá o, ọmọ ló nà yìí, àfi bí ẹ máa <laughs> ọwọ́ tó bá mà dilẹ̀ ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ ṣé kò ń ṣe pé àìṣiṣẹ́ ọkọ mi yìí ó jẹ́ kó máa kẹ́gbẹ́kẹ́gbẹ́. Hmm. I think I need to act fast. Mm. ọkọ mi. ọkọ mi olówó orí mi bàbá mi ọkọ mi ìdùnnú mi ní ti ọmọkùnrin ọ̀gá ni rẹ̀ láwùjọ kòkòrò ó tún kúrò ní fàárọ̀jà ọkùnrin nítorí pé ọlọ́run bá jogún ọpọlọ fún mi mo ti fi gbogbo nǹkan tí bàbá mi fi sílẹ̀ fún mi bẹ̀rẹ̀ látòrí ilé iṣẹ́ àti gbogbo nǹkan tó kù mo ti fi sí orúkọ ẹ̀ ìwọ ló ní látòní lọ. Ah, ó mà ṣe take <laughs> so baby, when are you giving me the money? Ah, money is no problem now. I know, but I need it. I need it Have you ever asked me for money I didn't give you? No, really. That's money at the table. That's change. Really? Mm -hmm. So you mean you are giving me the money? Why not? So you know what? You hmm? know? Um, today is Thursday. Okay. Mm-hmm. Tomorrow is Friday. That's weekend. Yeah. I'll take you to Dubai. <laughs> oh, thank you, baby. Are you serious? Serious now. Ah, I'm so happy. yeah, I'm just going to spend the weekend. come back and Oh, thank you. you know, if not that you are in the office, i have taken you. To cloud nine. Uh, <laughs> you know, right? Yes. Get out of the office kó kúrò ní ọ́fíìsì fún mi jàre. sorry, sir. sọ̀rọ̀ ìsìn. Tó ti Sorry sir. Look at this girl. Ṣé o lè fẹ́? Ẹ́ who's girlfriend? Uh, yes. recently she signed a way ni owo yen ni company Must you know before you sign? Yes, sir. I'm the accountant, sir. And one of my duties to checkmate and tailor the company's expenses. And um, prudence is my watchword, sir. Oh, prudence is your watchword. Miss Prudence. Now, do you realize you're talking to the CEO of this company? Now, just off phone. Shotiri move for any 25 minutes to go back in there, sign that check, and come and drop it on this table. Go back, pay Koja 25 minutes in for you. Believe me, you will hit the labor market so fast, you won't know what hit you. Get out of my sign this thing for me, Jerry! gbogbo rádaràdà ló sọ fún mi pé prudence is a watch word èmi náà ló bá sọ yẹn stupid jackass. you doing here? But ó mọ̀ pé bàtà ń bọ̀ ọ̀nà mọ́tò mo sọ fún mi surprise fún ẹ. Alright, Um. káà tó ń wò yìí, ṣorí, bó ṣe wà yẹn, ọkọ̀ ọ̀rọ̀ <laughs> This is just the tips of the iceberg. Ẹ oh. ṣe mú eye bọ̀ lápò ni. Now, sórí ilé yìí, um, it's not a rented apartment. Bó ṣe wà yìí, ó ti kìí tiẹ̀. Sorry, this guy I'm talking about, Bólúwatilé Aládé tèmi nìkan ṣoṣo. Ó máa ń náwó bí ètò ná pépà mi. Kó mọ́ là tó wọ́kọ rárá. Mò ń wò náà. Inú rẹ̀ yàtọ̀ lẹ́nu ọjọ́ yìí. Láì <laughs> mọ̀ epo ti rí fresh maga. Ọlọ́run ṣe tèmi náà o. Bólúwatilé Aládé tèmi nìkan ṣoṣo. Bàbá rẹ̀ Mo gbà yí sọ̀rọ̀ mọ́ ọ́, aṣọ́rẹ̀ mi ti ń bá a ti, ọ̀rẹ́ mi ní fresh maga. Ṣé ìlú ìgbà tí ṣe lọ gbọ́ yìí? Mo gbọ́, má dàbí ní pé orúkọ ọkọ̀ iná dà yìí. Orúkọ ọkọ mi. Ó lè ṣe máa sọ pé orúkọ ọkọ mi ló ń bá. Ṣé ọkọ mi nìkan ló ń jẹ́ Bolúwa ti ni? àìmọye bélò nílò ọrùn o ò lọ sórí Facebook kó lọ wo bólúwa ti wí bó ṣe pọ̀ níbẹ̀ ọkọ mi ò kí ń ṣe oníranù rárá ah, àwọn ilé yìí. ókè o ẹ̀ bọ̀ tìrẹ́ mi wọ́n ní má bọ́dà rẹ̀. kò sí etí rí nínú ìgbà kò máa ṣọ́ sí ilé ìwà kò láti ọ̀. ó ga ọ́. Jesus. Continue now. Come. Come. Ọjọ́ dé. Kí ló kí ni mo ṣe ọ̀rọ̀ ìfẹ́ láyé mi ò máa ṣe kí ló dé kí ni mo ṣe ọ̀rọ̀ ìfẹ́ láyé mi ò máa ṣe. Ìlàpá, ah, ọdún padà sí kí ló lè fẹ́. bí mo fẹ́ ràn wọ́n sẹ́yìn. ṣé wò náà ràn mí ṣé lásán wò náà ràn mí wọn ràn mí sẹ́ kankan wo ọ̀rọ̀ nílé ìsú mi o máa wá láàárọ̀ tí n bá ti report báyìí tó bá tún máa tó alẹ́ máa tún lọ náà láìsí anything ẹ mo kàn jẹ́ fi go head driver lásán tá a bá dẹ̀ sọ̀rọ̀ nípa driving no èmi gan mọ̀ pé ọ̀gá ni mí. Ah, ìwọ nìkan kọ́ sórí mi bá pọ̀rọ̀ lé yìí oṣù mi ìyá àṣẹ wà láì mọ́ parọ́ ni ó ti sú mi pátápátá po tàǹtí nìkan ní dùn mí ní gbogbo ọ̀rọ̀ yìí gbogbo yìí kò dùn mí o ẹni ẹlẹ́ni. Ah! so tá a bá sì ń sọ̀rọ̀ nípa èèyàn tó níwà tútù àwọn kọ́ ló yẹ kó bọ́ sọ́wọ́ olórí burúkú àti láwà bí kí wọ́n ti ń pè yẹn tọ́lọ́ ń dẹ̀ sọ pé kí bàbá ẹ̀ kó jogun owó lẹ̀ fún wọn gbà tó lọ wá wẹ̀ ní tó wá bọ́ sí lọ́wọ́ agbalójúgbà ni mo láàárọ̀ lọ́sàn-án láyé lílù mi lẹ́yìn eléyìí tó gbígbà sí ìfún bẹ láyé ìra ọgbọ́dọ̀ rìn. àsòtọ́ lòwe yorùbá tó pẹ́ ń bá mọ iyì wúrà ní kàtà fún olóòbùkún ò mọ iyì ẹni lẹ́ni ó kó wálé obìnrin gbìyàn kó lọ bígbà ìyàwó kó lọ rí ọkọ yóò jẹ́ ń jẹ ọ̀fẹ́ yóò mú mi ọ̀fẹ́ mọ́tò ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ ní tó ń gbé síbẹ̀síbẹ̀ náà kò mọ iyì lúlù ní ó lu ẹni lẹ́ni. sórí nǹkan tó sojú mi níjọ́ kan oh god sórí ìgbà tó lu àǹtí yìí bí àǹtí ìdẹ̀tún kúnlẹ̀ rẹ̀ ti ń bẹ̀ náà ni in fact ó kọjá sí fẹ́ni sọ. ọ̀rìgbà wọn. tí ìbádẹ́ ló máa dá sí i. ẹ mọ dán wò ọ mọ̀ pé bí erin méjì bá ti dán tí wọ́n bá ti ń jà koríko bẹ̀ ní forí fa. sórí àìsí nǹkan kan yìí mi ìmọ̀ bó ṣe ń rí lára mi. Ah, ẹ̀yin ẹ mọ̀ ìyá aláìmoore o ọlọ́run sí olórí bàǹtàbàǹtà olóòfẹ́ ẹ̀ bọ́ bọ́nu ilé olóòfẹ́ fẹ́ dún ọkàn rẹ hàn àwọn ẹgbẹ́ rẹ ń bẹ́ Kàdúná tán jí wa ni láàárọ̀ kùtùkùtù àwọn kan ní ó wà mọ́tò mọ́ tíra ni wọ́n fi hàn lákàlàkà kí àárín títì ọlọ́run á ṣe ọ lóore tẹ́tọ́ bá bọ̀n lọ́wọ́ báyìí bọ́wọ́ wọn ti tó ojú omi mọ̀ jábọ́ lójú ọ̀gbìn bó ṣe yà kan ló ti gbìyànjú lì. lọ́rọ̀ jókòó gbòǹgbòwò oṣù tó máa dúpẹ́. ẹ ṣe ìgbéyẹ sọlẹ ní máa ń láìkẹ ni ẹni tó ṣáà mú láìkẹ ọmọ mi pé à mo fẹ́ lọ sóúnjẹ ńlẹ à ń lọ church mo fẹ́ gbọ́n ọkọ bẹ́ẹ̀ tí bá gbọ́ pé mo fẹ́ lọ lé mo fẹ́ lọ sóúnjẹ ó máa dùn mí o ah, ah. Ah, a máa jáyé a máa jẹ́ mọ́dún ni ìgbó ni ìgbó ló ń jẹ́ ẹgẹ́t mm-hmm. so ẹ eh, ní problem and because máa ń ṣe nìyẹn ayé nìyẹn àdìmí kejì nìyẹn tí wì nìyẹn ayé ńlá ẹ dìde kẹkẹ rẹ mi sọ̀rọ̀ yìí nìtẹ lọ́njọ́kọ̀ ẹ dìde kíyàn tí wì lọ́kì tí wì gbọ́n tí wì òpè méjì wì lọ ẹ wò ẹ ṣe ó ṣe wì jíjẹ láyé. Alex Berry. Ẹ Owó rẹ̀ nínú ni. Ó ń yàwó ọmọlà tó wúkọ o. A gbọ́dọ̀ mọ̀ tán. So ẹ já yorì. Anywhere baby. Ṣùgbọ́n ọtí lè máa ṣe owó ìgbọ̀n ó ti ó ti ó ti aragun ti ń ro mi tí màá mọ̀ tán. Nǹkan tó máa ṣe fún ẹ máa láti gbé ẹ e lọ sí Las Vegas káfíńtì. Yeah. good, I'm so happy. Thank Don't be too excited. Come on, come on. I wasn't expecting such a thing. Okay. Um, this is what's gonna happen. Sure, i about to Hmm? You want name anything you want? Okay. For your choice. No mine. Okay. Huh? Oh, thank you, no, darling. You Thank you. Six, baby. Six one money now? Yeah. Can like take this one deal. You can take any. Ah. But we are one in the same one struggle. Just without you. Bush lẹ́lẹ́gbẹ̀ẹ́ mo fẹ́ bà ibo mo ń lọ mm. ibo mo fẹ́ lọ ibo mo ṣé mo nílé ni ilé mi mo wà yìí mo fẹ́ bá pàdé mi sọ̀rọ̀ ni ẹ má lọ rí pé ẹ máa escape o àjọ wa ń bí dàárọ̀ ni àjọ wa ń bí dàárọ̀ ni. ọ̀rọ̀ wo pàdé mi mo ní pọ̀lọ́pọ̀ ẹ̀ mo ní pẹ́ máa lọ́lé o ọ̀gbẹ́ni kí ló ń ṣe ẹgbẹ. ṣé tún bẹ ẹ mi ò bẹ̀rẹ̀ kẹkọọ nǹkan tó ṣẹlẹ̀ pé ìyàwó mi sì kò dé dá sí mi jẹ sílẹ̀. náà nà ìwọ gangan ló sick. báwo ìwọ ló sick. o ti gbàgbé kí mo wà nílé lọ́sàn-án yìí. ẹ ó ń sick ni mo ò lè fẹ́ kí ló. nígbà wo sickness òjijì ló máa rí wo jẹ́ sọ kọ́kọ́ fún ẹ ṣé o rí owó tó ń kó wá síbí níná ni máa ná tán ni o dẹ̀ gbọ́dọ̀ wà ń bí tí máa fi ná tán ọ̀rẹ́ kí ló máa ń ṣe é gan náà òun pẹpẹ fún ìyàwó ẹ yìí gan èmi ẹ èmi èmi bẹ̀rù ìyàwó mi èmi pẹpẹ fún ọtún dẹ mọ mi tí a mi lè wojú mi ni <laughs> a kò ń ṣe bẹ́ẹ̀ èmi ló ń báwí o mo mo mo mo èmi ló ń báwí mo mo bẹ̀rù ẹ nǹkan tó ṣẹlẹ̀ ní pé mm. mo kí n sì bẹyẹn mm. kó má dàbí pé kí n ò dẹ mọ. ọ̀gbẹ́ni kò síbi tó ń lọ. Ah, wá ṣé o dá wá síbí ni èmi kàn mo gbé wa ni mm. èmi mo gbé wa o gbé mọ́tò wa o ti gbàgbé gbé mọ́tò mi la gbé wa àfi tó bá fẹ́ lo egbé àbí kó lo àfẹ́ẹ̀rì nìkan ló lè lọ́lé nídà yìí. ẹ mú mi rìn mí ní eh, owó time owó time nǹkan tí mò wò náà nìyẹn. kò síbi tó fẹ́ gbàdé ilé àfi tó bá fẹ́ lo àfẹ́ẹ̀rì o gbọ́dọ̀ jókòó síbi àmà ná má má tẹ̀ gbé mi dán ẹ̀ wò má bá mi dán o rárá. sí wàhálà ẹ mọ̀ ìwà ń bí eh, o gbọ́dọ̀ wà ń bí ni wọlé wọlé wọlé ká lọ dúná wò. àjọ lẹ pọ ní o ẹ má Oh, mother, mo ní mo lè sọ fún ti wí mo sọ fún mi ká máa lọ́lé pé mo fẹ́ wàhálà gbogbo eléyìí ṣe ilé gan tún kí n sì pé òun ò ṣílẹ̀kùn nínú ilé mi èmi ni èmi ni eh, bébè mi èmi ọkọ ẹ ni èmi rókàn. ìwọ ta ni ó ṣe wà ń bẹ́ẹ̀ yẹn ṣé o gbọ́ ọkọ̀ tí mo sọ fún ẹlẹ́kùn mo ní kó padà síbi tó ti ń bọ̀ ókè ṣọ́tẹ̀ ló pè mí abẹ́rú ojú èmi lè lé òṣèré lọ ó wá ń bọ̀ ní táìmì ò fẹ́ wọlé wà láìwò tó bẹ́ẹ̀ àlẹ́ ò lè wọnú lẹ́yìn lẹ́yìn padà síbi tó ti ń bọ̀ dọ̀bọ̀ o. èrè ológun kú ọmọ mọ̀ pé yàwó ló gbé sí ẹrú ló pè. ojú èmi lè lé òṣèré lọ ó wá ń bọ̀ níta mi ò fẹ́ wọlé wà láìwò tó bẹ́ẹ̀ alẹ́ ò lè wọnú lẹ́yìn lẹ́yìn pa àsìkò tó ti ń bọ̀. bébì bébì. tani bébì tani má tó mi bébì tani bébì ọmọ mi tó fi bébì ò ṣe é sí idiot ọkùnrin rádaràda bébì wo tó bá mú un má kúrò bẹ́ẹ̀ mo àṣọ ẹ pé ibi tó máa sùn sí lálẹ́ ìní òun ló wà yẹn torí mi ò ní sílẹ̀kùn fún ẹ. láti fi ṣe sẹ́kù padà sí òṣèlè náà wà ń bọ̀ táyì ó ti rẹ́ wọ́ọ̀ṣì tó sí ni tó èmi gan ò lè jáde àbí èmi náà lè kó èmi náà lè wọṣọ mi ò lè kó sí aṣọ kí n wọ bàtà kí n jáde kí lọ kí lọ kí lọ have some fun ìwọ ló rán ẹrú òsì tó gbé sílẹ̀. wọ́n lọ mo máa fẹ́ sùn sí lóru ẹ ṣé màá tún máa lọ bá àbókí máa máa bá pín yàrá kékeré ni. Bye. kí n lọ lo sledgehammer àti ṣe àbẹ̀wò ìwà ṣe. mo mo mo mo gbàgbé sùn lọ mí nítorí ẹ̀ náà ni mo ṣe mu kọfí so mi ò ní lè sùn mi ò ṣe gbọ́ mi mo dìde pé kí n wá sáré sílẹ̀kùn. Ah, tí bá gbọ́ ẹ̀yẹ olóòmù kọfí kó má bàa sùn àbí hmm, kò sí problem lọ́ba mi kó àwọn wines tó wà nù káyàn. ìyá. Yeah. that? Baby! Ti wí. Olóṣì ara ẹ̀, ó jókòó sí ìhà ló mú kọ́fì kó má bàa sùn. Ó wá ti èmi mọ́ tàbí. Ẹ kí ni iṣẹ́ kọ́fì kí wọ́n má bàa sùn náà ni wàá máa ṣe ọlọ́dẹ ń ta Stupid ass. ó tó ẹ̀ mo ti sọ pé i don't want to see you with that boy again. but daddy i love him. ìwọ sọ pé o love him ìjọ wo ló mọ̀ rí ná ó mọ̀ yàn rí kò tí ju ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì lọ ìwọ ló lọ́ọ̀bẹ̀ òun ló fẹ́fẹ́ kí ló mọ̀ sá ń pè ní lọ́ọ̀. máa ní ojú rí tó owó ojú mi rí tó owó ọ̀rọ̀ ìfẹ́ láyé yíyá tó ńlá máa ní ojú ti rí tó ojú mi máa rí tó ẹ̀gbọ́n náà ṣọ́rọ̀ ni mo dá. Yep mo mọ̀ pé ìwà tí mo ń wulẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí pé tẹ́ ẹ lọ́rùn. business tí mo dá ọ lé yìí in fact nǹkan tí mo rò kọ́ ni mo bá ń jẹ ni ló mi tí mo fi ń kọra ẹ jù èèyàn sì mi ṣùgbọ́n gbogbo nǹkan tí ń ṣe ìgbọ̀n kò yé mi kò fara. business yeah business world crude oil business ni ẹni tó dẹ̀ introduce mi sí business yóò tún fi ń yé mi pé mo tún máa ní ìdòwò mo ti ta properties méjì pẹ̀lú ẹ̀ náà nǹkan kan tí ìjáde ń di but mo mọ̀ pé prospect wà ní the business nǹkan tí ṣe fẹ́ rí to the end nìyẹn. Actually, Shuri, if this business is well executed, I'll make 800 million. 800 million? Yeah. Wow. Owó yẹn máa pọ̀ o. Ee, o bá ti sọ fún mi rẹ̀. Owó náà ló ní o. Ohun tó bá ti fẹ́ ni mo bẹ́ẹ̀ fẹ́. Ibi tó bá ti hun ẹ̀fùfù lẹ́lẹ́ ló lè dá ìgbẹ́ mi sí. You are my God. I love you. Oh. I o. ilé tó rí yìí mo fẹ́ kó ṣe justice sí má tún lọ ṣe bóyá ta the other one nítakùtà this house is worth two hundred and eighty million tó bá wọ inú ẹ̀ all the facilities tó wà ń bẹ the swimming pool at the back jacuzzis everywhere. ẹ mọ̀ pé the other time yẹn náà yẹn náà lè sọ pé ẹ ní ìdòwò urgent láti ta yẹn bẹ́ẹ̀ but èyí tí mò ń rí màá ṣiṣẹ́ lé lórí sá ẹ má wọlé sá. oh you better do justice to it. Um, anyhow jẹ́ mú ẹ lọ sí ibi tí kejì wà. Mummy, àwọn omi tútù báyìí máa ń láì kú ìtọ́jú ọkọ ẹ mọ́mì òun ni kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ òun ló ń tọ́jú mi. ẹ ṣeun gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ gbogbo wa la mọ̀ yìí pé bí ò bá síṣu kí la fẹ́ pè níyàn bí ò sélùbọ̀ kí la fẹ́ pè lọ́kà ọ̀sán ló já lọ́rùn dọ̀pá òun ló fi kú èmi nìkan ṣoṣo gírogíro. mọ́mì hmm. ẹ má wọrí. Mm ṣe rí ọlọ́run ọba tó ṣe mi àti ìfẹ́ mi ní ọ̀rẹ́ ara wa àdúrà tẹ́ máa bá mi gbà ní wípé kéṣù máa yà wá. àmì o èṣù ò ní àìní bólúwa ti wí ọkọ mi bí dùndùn bá ń ràjò tòun ti ṣàwòrò etí ẹ̀nà jọ ń lọ mo fẹ́ kẹ́ ṣera yín lóṣooṣù ọwọ́ gbògiri ò lanu aláǹgbá kan kì í ráyè wọ ọbẹ̀ nígbà tẹ́yìn bá ti ṣera yín lọ́kàn gẹ̀rẹ́dà àlàyé kan tó lè lóun fẹ́ kó sí yín láàrin láti yà yín possible ṣeéṣe. ẹ wò márùn kò sọjọ́ tẹ wá síbi àwọn yorùbá bíi yorùbá kàǹdìkàǹdì kan lẹ́kọ̀ọ́ àwọn máa dà kalẹ̀ ọlọ́run ló ní pé kó jẹ́ nǹkan tó fi kọ́ àdàgbà ni bí òun ṣe yẹn ẹ̀fọ́rí máa mẹ́ni tó bá ń tẹ́tí sí gbogbo àwọn èdè ńláńlá tẹ́ máa ń sọ yìí. mọ́mì ẹ̀wẹ̀ má dá lóhùn ṣe rí èmi mo máa ń enjoy àwọn òwe àtàwọn yorùbá tẹ máa ń sọ yẹn ẹ̀wù tó jẹ́ yín bá ti jìnnà máa wá kọ yín ní àwọn latest gèlè tẹ máa máa wé ṣe rí èyí tẹ́wé yìí old school ni. ṣé yàrá aya mi bí mo ṣe fẹ́ gbọ́ òun ni mo wí yẹn o ṣe ti gbọ́. èmi kẹ mi ò láyà ọ̀dẹ̀ ọ̀tẹ̀ ń tàn ìdílé aláyọ̀ ìdílé ọ̀dẹ̀ àti sọ̀rọ̀ rẹ̀ ó ti dàbí àní okó sì kó ọkùnrin ló ń wá má ti ń tarí ẹnu rẹ yíyá fẹ́ òṣù bọ́bọ̀ bọ́bá yìí ti wí lọ́wọ́ ní mọ́tò fún mi ti wí kí ló tún ṣẹlẹ̀ náà kí ló tún ṣẹlẹ̀ jáde ah, nǹkan ṣẹlẹ̀ o ti wí ọmọdé yóò ṣẹ o gbogbo nǹkan tó rò kò rí bẹ́ẹ̀ o ọkùnrin tó ń bá sọ̀rọ̀ lókè yẹn kò ní nǹkan pẹ̀lú ẹ̀ ó kàn kí ni ṣé yóò nílẹ̀ láti kíyàwó ẹ̀ ń patí ni. sori mi ti lọ bẹ́ẹ̀ nìyẹn ni. ó ṣì wà ń bẹ̀. a ní kó ṣì wọlé tìwìtìwì ibo la ń lọ. tó bẹ́ẹ̀ ni wọ́n á bẹ́ẹ̀ mẹ́. ibo la ń lọ wọ́n láti òdi dìgò wá síbi three hours five minutes láti lò ń bí wá nípẹ̀ ń lọ. ọ̀gbẹ́ni pati ọ̀hún oúnjẹ náà ń jẹ ebi ò pa mí náà sori normally pati ò kàn máa yọjú ipò kí àwọn èèyàn ọmọ kò ti wá àwọn kò ti rí ṣe kò sí. ẹ náà ràn kò sí ẹ ní kí n bá sọ̀rọ̀ ẹ sọ ẹ a máa rí àtúntò. ti rí kò yẹ kó rí báyìí o. báwo ló ṣe rí báwo ló ṣe rí ọ̀rẹ́ mo ń é lórí aago a máa sọ̀rọ̀. three hours last one spend ten minutes níbí àbí. mi ò láì kí ọkùnrin máa ṣe báyìí kọkùnrin wà kó lè má pẹ́ẹ̀tì obìnrin mo lè má sọ fún ti wípé. ẹ ẹ mo gbọ́dọ̀ lẹ́jà ẹ mo ní sẹ́ sọ sọ. ẹ mo kàn ní kí n sọ. mo ti wá bẹ́ẹ̀ ni láìkí ní kò wọlé. mo ti ń wọlé bọ̀ mo tẹ̀lé ẹ̀ bọ̀. wá sọ̀rọ̀. What? ìyá òjò fẹ́ máa ṣe káàkiri òjò fẹ́ máa tẹ́lẹ̀ láti máa sì jù àwọn ọ̀rẹ́ mi ó ṣe kankan báwo. ṣé ọmọ sọ mi ṣe kókó jọjọ mi ò ṣe bẹ́ẹ̀ jọ àǹtí mi jọjọ mi ò ṣe bẹ́ẹ̀ mi ò tẹ̀sánwó rẹ̀. Ah! Ah! jọjọ ah! jọjọ gbogbo òṣèlú rẹ̀ àfikò látẹ̀lì yìí sí ọtún ìgbà tó yẹ kó sọ fún ẹ. bọ́tọ̀ orí ẹ̀dá. Thank you. I love you. Father, I love you, please. Domina, I love you. Ìnáyọ̀, àwọn kan, báwo ló ṣe ṣẹlẹ̀ gan? Ṣé èyí mi ò? Ṣé gáàsì kò kí ṣe bẹ́ẹ̀ kọ́ lọ? Bọ̀ mo fẹ́ sí pé bí mo ṣe gbé àkàkà lórí bí mo ṣe dá àwọn sí mo ṣe ẹsìpọ̀ lójú rẹ̀ ṣé wàá bá mi dúpẹ́ lọ́wọ́ kan olóhùn máa ṣeun olóhùn ṣeun pé kò jù báyìí lọ àbí ọpẹ́lọpẹ́ ọkọ mi ká máa dúpẹ́ pé kò jù báyìí lọ. wọ́n ṣeun gan-an olúwa máa tọ́jú àwọn náà o ṣọwárí náà ìfẹ́ méjèèjì tó ń jò yìí ní agbára ọlọ́run kò ní kú láéláé. ilé ọ̀rẹ́ mi i'm so sorry. mo ń bọ̀ kí wọ́n bẹ̀rù rest wà lórí náà. Astagfirullahaladzim. Ẹ ẹ ẹ ẹ ọ̀nkọ̀ ọ̀nkọ̀ èmi ni Ládé ẹ jẹ́ máa bọ̀ ńlé ẹ máa bọ̀ ńlé. Ẹ bọ̀ fóònù ìyàwó mi ló ń lò yìí. Ẹni ayọ̀ ni omi mọ ọkọ tó ṣe o. Kí ló ṣe? Ó dẹ̀ ó ti faint. Ó faint. Okay okay okay okay máa kàn yín lára sí. Àní mò ń bọ̀ I'm coming I'll be there pretty soon. Ah ah ah hello. hi. báwo. ibo ló ń lọ tó ń fara wórùn náà owó nǹkan tó wọ owó bó ṣe rí ah but it's not worth it for you to be moving under the sun ó máa ṣábà yìí náà máa bọ̀ máa bọ̀ ṣe ń gbé ẹ understand mo lè gbé anywhere tó bá fẹ́ lọ. okay thank you. Trivais, Cavuca, Estopa, Tumulto, Demonstrista, Não refletir, o mundo sabe disso. Não. Olha. Sabe o que Deus ti i'm eight weeks gone ha ah, olúwa mo máa dúpẹ́ o ṣe olúwa dá mi lọ́lá olúwa dá mi láre olúwa ṣe tèmi fún mi dáàdi ibikíbi tẹ bá wà báyìí mo mọ̀ pé inú yín máa dùn ni àbí. I'm happy. Yeah, yeah. Now this calls for celebration. Yeah, celebration. It calls for celebration. um, for me, Omiya, I'm on Okay. inú ẹ dùn i'm so happy for you. Ah, ọ̀rẹ́ mi wá ibo la máa lọ láti lọ celebrate because we have to celebrate. ẹnì ẹnì kí ló ṣe é látọ̀rọ̀ tí mo ti ń sọ̀rọ̀ ó tiẹ̀ fèsì kankan rárá what are you thinking about? bí o tún jẹ́ pé kò sí nǹkan tó fẹ́ tó ní you have everything the only thing Tony, you don't dẹ̀ to buy a ṣe ń sìn orí ah, kò yẹ kó gbàlù kó gbàjọ ni mo trust uncle tiwi hmm. as caring as loving bó ṣe jẹ́ mo mọ̀ ẹ́ spoil it. sílẹ̀ Nadi, Ládé ṣe wọ́n pé ọ̀rọ̀ tí mi ló ń kọ mí lómi ní. ṣé wọ́n ní kí n ah good. wo Daddy, kò mí lọ rárá. Mi ò lè máa fò from one place to another. Seriously. Hey, mo oh máa ga ọ. Ó ní ìyàwó àìsùnkún àìrèyí. Bẹ́ẹ̀ ni ìmọ̀dún ń sunkún àìrètè bó tiẹ̀. Amẹ́ríkà tó jẹ́ pé gbogbo èèyàn fẹ́ lọ lójú méjèèjì báyìí. Ni ìwọ rí lọ́fẹ̀ẹ́ ló fò ló sọ pé òní lọ. Ah! Ká sọ pé rí ìbáyìí tó fún mi ní ọkọ bí ọ̀gùn ti wí tí wọ́n máa kẹ́ mi tí wọ́n máa gẹ̀ mí lójoojúmọ́ ọ òótọ́ ni Yorùbá sọ wọ́n ní ẹni tó lórí òde fìlà. àbí ṣé kí n lọ ni. ẹ máa bọ́rọ̀ sí question ló bẹ̀rẹ̀ ọ̀nà ò ní lọ wétí ọmọ ṣàbùgbẹ̀rẹ̀ kó lọ sí Amẹ́ríkà ò ní lọ sí Amẹ́ríkà. mo máa ń ṣe ẹ̀dín antinata yẹn o tiẹ̀ bá mi sàn kankan pa ẹ̀. antinata kọ antinata kí ni gbogbo lè tẹ̀lé náà ṣé oyún inú ẹ̀ yìí ṣé ikùn mi ló ní sí ni o ò mọ ní hospital mọ́. ṣó tí ń bínú. mo bínú. má bínú náà bọ ohun ẹ lè. alóhùn ò le. wọ́n ti ń gẹ́ta àgbà rẹ̀. kí ló dé kí ni mo ṣe ọ̀rọ̀ ìfẹ́ láyé mi ò máa ṣe kí ló dé kí ni mo ṣe ọ̀rọ̀ ìfẹ́ láyé mi o máa ṣe. ṣe kí ló dé kí ni mo ṣe ọ̀rọ̀ ìfẹ́ láyé mi ò má ṣe kí ló dé kí ni mo ṣe. ẹ Charles no no no Charles Charles Charles irọ́ irọ́ irọ́ irọ́ má bá mi sọ gbogbo nǹkan tó bá mi sọ yìí náà ah. 750 million. That's 5 million US dollars more invest in business now. Kí ló sọ? Ah, ìwọ ìrọ̀ ìrọ̀ tax má bàa mi sọ nǹkan bẹ́ẹ̀. Ah wo ìgbà tá a ti jọ ń ṣe kéékèèké. À ń rí èrè à ń gbó. Kò ń ṣe sísun máa invest gbogbo fortunes mi sínú business. Wọ́n sọ fún mi pé ẹ́ ah ìrọ̀ ìrọ̀ ìrọ̀ tax mo fẹ́ gbọ́ sẹ̀. A ní mo fẹ́ gbọ́ àbá bàa mi sọ gbogbo nǹkan. Wo ẹ́ wọ́n fẹ́ máa porúkọ. ẹ no no ẹ bọ o sọ yẹn fíìmù kan tẹ́lẹ̀ náà listen yóò mọ̀ kó tó máa ṣẹlẹ̀ nígbẹ́. ẹ mo ti gbọ́ mo ti gbọ́ wo ẹ kàn ṣáà wọ abóṣe máa dá ìkéèsì. ẹ àbọ̀tá ah, ni ò ní bínú náà gbogbo ìtajọ́ ń ṣe tẹ́lẹ̀ gbogbo eléyìí gbogbo àkójọ mi mo kó sínú ẹ̀ náà five million dollars ní gbolo gbolo gbolo ti máa rówó ń sìn. ok ok ok ẹ eh, ṣá wá bó ṣe máa dá ìkẹsìn. Eh. Eh, no ok ṣé mo kàn ẹ no no no mo sì lára mi sí ẹ ká sọ after a week ṣá ẹ máa pẹ̀ tí wọ́n á dé ẹ mo sì lé. ṣẹlẹ̀ náà. Ah, bàbá a rò pé everywhere ti dá lọ́pẹ́ṣọ̀n yẹn ni gbà àti máa gbọ́ báyìí ìjàgó ló jábọ́ bóyá ojú ni o bóyá ojú ra ẹ̀ yé mi mo kọ̀ rẹ́ jẹ́ gbogbo ara ẹ̀ ni. ẹ bò kí ló ti ṣíwájú àfígbà ni ó lè lọ kú síbẹ̀ ṣe gbé lọ sọ́sìbítù. Ah, bàbá a lè gbé lọ sọ́sìbítù búlẹ̀ tó wà lára ẹ̀. ok ṣé wọn ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ó yá ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ. john tiẹ̀ ni. ó máa join wa mi báyìí very soon. ok kápá yẹn ti ṣètìrì um, ọlá la máa ṣe iṣẹ́ yìí lọ́sàn-án láago méjìlá sí aago méjì ọ̀sán òun la máa ṣe iṣẹ́ yìí but um, jẹ́ bèrè lọ́wọ́ yín àwọn irinṣẹ́ and all that gbogbo ẹ̀ wà lọ́wọ́ yín. ok um, anyhow ẹ sọ fún don n pé tí n bá padà wá àmàrírà lọ́la ọ máa bá sọ̀rọ̀ lórí fóònù ok. Um, ẹ jẹ́ máa lọ. ẹ máa rí ṣe máa ṣayé lọ kékeré náà àbò ilé àṣetì ń bọ́jọ respect. ah respect.

All right. Let's hit the club immediately. Yeah, lost the club. All right, all right. So, what do we do? I think we invite him. Yeah, I'll guide her. On the State Security Service. Mm-hmm. Ọlọ́pàá ni bólúwa ti rí ọkọ mi pẹ̀lẹ́ o ohun tó ń wá lápò ṣòkòtò ó ti dé ṣòkòtò má gbìyànjú láti wá mi o torí pé ọ̀nà mi ti jìn ó ṣe bí mo gọ̀ ni ọbọ̀ ò gọ̀ àmọ́ tinú ọ̀bọ̀lọ̀bọ̀ ń ṣe ìpàdé wa bí oyin ẹni ayọ̀. Man from the State Security Service. Open the door now!